ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ẹ̀yin obìnrin kí ló dé tẹ́ ń bombard mi pẹ̀lú calls ṣe bẹ́ẹ̀ láwọn ọkọ yín ò dáa ṣé nǹkan tí ò bá dáa ṣèbí èèyàn máa ṣé èèyàn máa ń fẹ́ kí ìpẹ́ ẹ̀ ni tí ọkùnrin ò bá dáa tó ń fún yín ní problem tó ń pa yín lẹ́kún kò dẹ́kẹ́ kí ìpẹ́ náà kí ló dé tẹ́fi sọ pé tẹ́tú wá ń sọ pé ẹ kí má ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ níwọ̀n ò dáa ẹni tí ò bá mọ yìí rírí ó yẹ kó mọ yìí fífẹ́ kù ẹni tí ebi ò bá pa kò ní mọ yìí ayọ̀ ẹni táìsàn ò bá ṣe kò ní mọ yìí ìlera so ó yẹ kẹ́ ẹ mọ yìí àwọn ọkùnrin yìí tẹ́ ní wọn ò da wọ́n fún yín níbànújẹ́ wọn wà ẹni tí ò wà responsible tí ò tọ́jú yín tí ò tọ́jú ọmọ kílẹ̀ tó fẹ́ kí ìpè fún àti wàá fẹ́ bá yín ṣọ̀nà tó fi máa bọ́ síta ẹ tún bẹ̀rẹ̀ sí ní pè mí ẹ jẹ́ kí n sùn ẹ kò dáa ah unfortunately aṣọ òbọ́mọyẹ mọ́ ọmọyẹ ti wá ríròwò ọjà báyìí torí pé èmi ò ní sọ̀rọ̀ kí n má ṣe gbogbo ẹ̀yin tẹ́ máa ṣe ṣàbàrí kòló mi ò fẹ́ lè bí ọkùnrin o mi ò fẹ́ ànẹ́fà chop ọkùnrin mi ò fẹ́ ànẹ́fà chop ọkùnrin mi ò fẹ́ lè bí ọkùnrin mi ò fẹ́ ni tí kò tí ì tí ò tí ò tọ́jú ilé ẹ̀ tó wáá fẹ́ máa ṣe ṣàbáríkòlò ayé onítàn máa bàjẹ́ ni àwọn tí mo fẹ́ kọ́ ṣe ṣàbáríkòlò àwọn tí ìyàwó wọn bá kọ́ lójú bóyá tó ń fi ìyàwó bó jẹ tí ò respect tí ò respect wọn tí ò fi wọn lọ́kàn balẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tí ẹ ò bá tọ́jú gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ bá tọ́jú ilé tó jẹ́ pé ẹ̀yin lè ń jẹ obìnrin tẹ́ ẹ tọ́jú ilé tẹ́tú sọ pé fẹ́ wá ṣe ṣàbáríkòlò ayé yìí máa bàjẹ́ o ìgbésí ayé yìí ò ní rojú kò ní ráyè gbogbo ẹ̀yin tó jẹ́ pé obìnrin fi ojú ẹ̀ ráre tóbìnrin ò respect tóbìnrin tó dẹ̀ tọ́jú ẹ̀ tó ń tọ́jú obìnrin tó ń tọ́jú àwọn ọmọ tó tọ́jú ilé ṣùgbọ́n tóbìnrin ò tún fi lọ́kàn balẹ̀ you are all welcome láti láti ṣe ṣàbáríkòlò mi ò fẹ́lẹ́ bí ọkùnrin ẹ máa sanwó o mi sọ pé ẹ sanwó àtobìnrin àtọkùnrin ẹni ìwé ẹ̀ náà máa sanwó mi ò fẹ́ ilé bí ọkùnrin mi ò fẹ́ ànẹ́fà chop mi ò fẹ́ mi ò níṣẹ́ lọ́wọ́ ẹni tí ò bá níṣẹ́ lọ́wọ́ tó bá apply fún tó bá wá fún màjì àbáríkòrò kò ní ríṣẹ́ tó máa fi kú o mi ò fẹ́ tí ò níṣẹ́ lọ́wọ́ mi ò fẹ́ tí ò lè tọ́jú obìnrin mi ò fẹ́ tó máa máa expect pé kóbìnrin máa sanwó mọ́tò tó bá bò mi ò fẹ́ lébi mi ò fẹ́ tí àwọn onípátá rírùn àwọn oní boxers rírùn mi ò fẹ́ àwọn tí wọn kì í wẹ̀ alẹ́nu rírùn mi ò fẹ́ àwọn tí wọ́n mú obìnrin ṣe gẹ́gẹ́ bí ẹni tí òrò obìnrin rí àwọn tí wọ́n ti ń tọ́jú tẹ́yẹ èèyàn ò bá tọ́jú ilé báwo ló yẹ fẹ́ tọ́jú ìta àwọn tó ti ń tọ́jú obìnrin tẹ́lẹ̀ tẹ́pà ti ṣèkẹ́ obìnrin kò jọ lójú tó kàn jẹ́ pé wọ́n kàn ń fẹ́ ìfọ̀kànbalẹ̀ ni then ẹ̀yin obìnrin náà tẹ́ máa ṣe ṣàbàríkòlò ẹ lọ múra ẹ lè lọ ra small mask láti cover ojú yín torí randomly mo lè gbé yín wọ fídíò níjọ́ yẹn káwọn èèyàn rí yín ìwọ tó bá lọ́yàn kó páàkì ọyàn ẹ dáadáa ìwọ tó bá lọ́yàn kó páàkì ọyàn ẹ dáadáa kó wà attractive ìwọ tó bá nídìí mo máa ní kó tán kó fi irú ìdí ìwọ tó ní nǹkan méjì tí ó lè ran ọkùnrin lọ sí pé kinní tó máa ń gbé ọkùnrin dé ọ̀run tátù sọ wọ́n bọ̀ ọyàn àti ìdí kó wàá wọ nǹkan tó máa jẹ́ kojú ẹ̀bọ̀ ẹ lé pọ̀npọ̀ so mo lè gbé ẹ wọ fídíò níjọ́ yẹn so kó wá nǹkan kan tó máa fi cover ojú ẹ mi nídìí ojú ẹ mo nídìí ọyàn bójú ò bá fáìn gan téèyàn bá lọ́yún àti ìdí tó bá fẹ́ dú ẹ wọ́n á fi nǹkan cover ojú ẹ àbí kó má wojú ẹ dú ẹ wọ́n á kàn máa dú ẹ ní ìdí àtọyàn yẹn lórí rí màtà so mo lè gbé yín wọ fídíò ńjọ́ yẹn láti wo ìdí yín àti ọyàn yín bó ṣe rí láti wo shape yín bó ṣe rí mi ò ní ìdojú yín ẹ lè cover ẹ fi nǹkan bójú yín bọ̀ ìdí àtọyàn àti bẹ́ẹ̀ ṣe rí shape yín mo lè gbé yín wọ fídíò ẹ̀yin obìnrin oníṣàbàrí kò lò mi ò fẹ́ obìnrin mo ti mísì period mi o ẹ má sọ fún ọkùnrin pé ẹ ti mísì period mi lọ́kùnrin ò lè fẹ́ yín tó bá yá ọ bọ̀ ṣàbárí kò lò kì í ṣe fífẹ́ o ẹ máa máa jọ máa gbádùn ara yín ni nínú kó lu ọ̀sẹ̀ kan lé kó lu ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ ẹ bó bá wá náà ìjà kí wọ́n má gbé kọ́ọ̀lù lé mọ́ títí wọ́n máa fi padà síbi tí wọ́n bá wà bó ṣe máa rí nìyẹn ṣe àwọn obìnrin wọn ní wọn ò da so àwọn ọkùnrin tí ò da yẹn obìnrin ò fẹ́ wọn lé so èyí tó bá tẹ bá jọ ń gbé ní stéètì míì torí ẹ̀mí ìfẹ́ tí ọkọ àtobìnrin bá jọ ń gbé ní the same state ọkùnrin lè máa obìnrin lè máa gbé ní Birmingham kọkùnrin máa gbé ní London o lè lọ sọ́dọ̀ obìnrin yẹn ní Birmingham for one week àbí three weeks kó ló lọ bíṣẹ́ àsìkò irọ́ la wà yìí so mi ò fẹ́ obìnrin tó máa kẹ́ oyún obìnrin wèrè kan tó máa ní ẹ mo ti lóyún kò sọ̀rọ̀ oyún o lọ wá night after eh, medic, eh, contraceptive tó máa máa lò ẹ̀yin tẹ̀dẹ̀ ń sunkún pé hiv wà ta ẹ má wọrí àwọn ọkùnrin mọ bó ṣe ń protect ara wọn wọn á lo condom àwọn obìnrin gan tán fa ṣe ṣàbáríkò làwọn gan ń gbé condom rìn ni ẹ má bọ́dà ẹ ẹ bíbélì ni ẹ sunkún fún ara yín ẹ má sunkún fáwọn ọkùnrin tó fẹ́ ṣe ṣàbáríkò lò wọn á lo condom ó mọ̀ fáwọn máa protect ara wọn yín kọ́ lẹ máa sọ àwọn obìnrin yẹn gan protect ara wọn kẹ́ ẹ shut up ara ló ń ta yín mo dẹ̀ máa ṣe aṣọ òbọ́mọ́ yẹ mọ́ ó ti rìn wò ọjà mo máa ṣe léyìí so àwọn ọkùnrin gan mọ̀ pé àwọn máa lo condom àwọn obìnrin gan máa gbé condom dání àwọn obìnrin ṣàbàrí kò lò hmm. wo obìnrin ṣàbàrí kò lò mi ìfẹ́ gbọ́ pé mo lóyún o kò sọ̀rọ̀ oyún ní ìta wàyí o àjọ ń gbádùn ara wa níṣẹ́ mi yóò obìnrin tó ti pè mí pé married man gan làwọn fẹ́ so married man la máa ṣe ṣàbàrí kò lò ẹ̀yin obìnrin wọn á bá yín fi òbò wọn á fi dún itọ́ ọkọ yín wọn bá yín gbé òbò wọn á fi dún ojú ọkọ yín wọ́n á gbọ́yàn gidi sọ́kọ yín lẹ́nu wọ́n á bá yín fìdẹ̀ nǹkan tẹ̀yìn ò lè ṣe wọ́n á bá yín ṣe ṣe bẹ́ẹ̀ náà ti wọn da ẹ láwọn ọkọ yín ò da ẹni wọn ò ní láárí ẹ má wọ̀rí ẹ jẹ́ ká bá yín máwọn tí ò ní láárí kúrò ní gbèsè ayé yín hmm. mo fẹ́ bá yín máwọn tí ò ní láárí yẹn kúrò ní gbèsè ayé so ẹ̀yin obìnrin ṣàbárí kòlò mi ò fẹ́ gbọ́ pé mo lóyún o lọ máa lo contraceptive àbí kó lọ ṣe family planning àfi tí ọkùnrin yẹn bá sọ pé òun fẹ́ fẹ́ ẹ má fọkàn sí fífẹ́ ọkùnrin yẹn wá lè wá sọ pé òkè òun fẹ́ fẹ́ fine but má fọkàn má tiẹ̀ bá ọkùnrin tí bá fún ẹ má má ba sọ̀rọ̀ fífẹ́ má ba sọ̀rọ̀ pé o ti lóyún ọ̀rọ̀ tó fẹ́ máa ba sọ ni pé kẹ́ máa tọ́jú ara yín kò dẹ̀ máa do gidi bóyá tó bá fẹ́ gbàgbélé kó gbàgbélé tó bá wá decide pé òun fẹ́ fẹ́ fine mi ì dẹ̀ ní mọ́nítọ̀ yín at your own risk ni so tó o bá ṣùwà dáadáa kí ọkùnrin kìpẹ́ á kìpẹ́ tó o bá hùwà burúkú tó bá gba ẹ̀dànù má padà pè mí o má padà pè mí o ẹ̀yin obìnrin ṣàbàrí kò lò so at your own risk relationship ni o dẹ̀ má sọ pé ó rẹ̀ ẹ́ anytime tó bá ti require service ẹ ló máa lọ wàá dẹ̀ tọ́jú ọkùnrin ìtọ́jú tí ọkùnrin ò bá rí nílé ó máa rí lọ́dọ̀ ẹ̀ hmm, á rí lọ́dọ̀ ẹ̀ àwọn obìnrin tó máa fòbò bá yín itan ọkọ yín tó máa fìdí dó ojú ẹ̀ wàá fárun òbò dáadáa wọ́n á rí ibi gbẹ́nu gidi sí. Si gbogbo àwọn ìyàwó ilé yẹn wọ́n ní jésù ti palẹ̀ òbò àwọn mọ́ ẹ jésù dẹ̀ ó ti ṣí òbò àwọn ṣàbàrí kòlò sílẹ̀ gbogbo ẹ̀yin tí jésù ti palẹ̀ òbò yín mọ́ tí psalm twenty four ti ní kẹ́ ẹ má la òbò òbò àwọn ṣàbàrí kòlò jésù ò pamọ́ ó ṣílẹ̀ ni hmm. so ohun tí ṣàbàrí kòlò wà fún nìyẹn gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń disturb mi ẹ̀yin lẹ́ lọ́wọ́ àwọn ọkọ yín ò dáa o so ẹni wọn ò dáa ẹ láwọn ọkọ yín ò dáa ẹni wọn ò ní láárí ẹni wọn ò fi yín lọ́kàn balẹ̀ mo dẹ̀ fẹ́ fi yín lọ́kàn balẹ̀ mo fẹ́ bá yín mú nǹkan tí ò fi yín lọ́kàn balẹ̀ kúrò ní ìgbésí ayé yín ẹ má wulẹ̀ pè mí ẹ fi mí sílẹ̀ ẹ má dẹ̀ wá sùn ẹ má lo panadol sí ẹ̀ẹ́dẹ̀kẹ́ lẹ́ẹ̀dẹ̀kẹ́ pé ẹ éèzì wà ń ta ẹ fi wọ́n lẹ̀ wọ́n mọ̀ àwọn ṣàbàrí kò lò gan lára rules ti máa fún wọn ní pé tó bá fẹ́ lọ míì tán láti mú condom dání wọ́n á mú condom dání ẹ má wọrí ẹ̀yin lẹ́yìn ò fẹ́ àwọn ọkùnrin yẹn ẹ̀yin lẹ́yìn ò fẹ́ àwọn ọkùnrin yẹn so ṣàbáríkòlò on the second bó ṣe máa rí nìyẹn o ẹni tí ò bá mọ iye rírí amòye fífẹ́ kù ẹni tí ò bá mọ iye bí kò lè káràmásìkí ayé hmm. ẹni tí kò bá ṣàìsàn rí kò lè mọyì ìlera bó ṣe máa rí nìyẹn o ire o àtẹ̀yìn obìnrin ṣàbàríkòlò náà it comes with fees o but a máa sọ yẹn later ó dàbọ̀.